سورة الناس بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. قل أعوذ برب الناس ملك الناس إله الناس. sọ pé mo sáde olúwa àwọn ènìyàn ọba àwọn ènìyàn ọlọ́run àwọn ènìyàn. min شر الوسواس الخناس nípa aburú èṣù tí ó máa ń kólò yúrò yìí sí ọmọ ènìyàn ní igbá àyà tí ó máa ń sá sẹ́yìn tí ènìyàn bá ti dárúkọ ọlọ́run. الذي يوسوس في صدور الناس ẹni tí ó ń sọ ròyìn ròyìn sínú ọgbà àyà àwọn ènìyàn. minal jinnati wan nas láàrin àwọn àlìjànú àti àwọn ènìyàn. àjọ ẹlẹ́sìn Islam ilẹ̀ Saudi Arabia àpótí ìfìwéránṣẹ́ wọn ní èjì èjì ẹ̀fà ọ̀kan èjì ẹ̀sán Riyadh ọ̀kan ọ̀kan ẹ̀ta èjì ẹ̀rin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní èjì òdo ẹ̀jọ ẹ̀fà ẹ̀fà èjì ọ̀kan tàbí èjì òdo ẹ̀jọ èje èje èjì ẹ̀rin ímeèlì wọn ní monarot underscore m at hotmail dot com àlàáfíà ọlọ́run kò mọ̀ báyìí.